Oríṣiríṣi ọ̀bẹ um oríṣiríṣi ọ̀bẹ la má ń rí lọ́jọ́ ikú erin háà ah, Mohbad kú tán ah, oríṣiríṣi nǹkan ló wá ń yọjú oríṣiríṣi àṣírí um oríṣiríṣi àdììtú òhun náà dẹ̀ ti sọ kó tó kú ó ti ní tóun bá ti kú tán ó láwọn á yá sọ nípa ohun tóun ṣe tó da àti èyí tóun ṣe tí ò da ṣùgbọ́n àwọn ará íńtánẹ́ẹ̀tì wọ́n tún ti dá sí kan báyìí o wọ́n dẹ̀ tún ti ń jà rànyìnrànyìn wọ́n sọ̀rọ̀ nípa ọmọ tí Mohbad tó fi sílẹ̀ wọ́n ní kò jọ kò sì jọ ìyàwó ẹ̀ wípé ẹnìkan ẹnìkan tán fẹ̀sùn kàn tí wọ́n ló lọ́wọ́ nínú ikú ẹ̀ wípé òun lọmọ jọ ò ṣùgbọ́n láti wá ṣe òwe eléyìí sí báyìí nítorí pé <laughs> àwa ọmọ nàìjíríà náà oríṣiríṣi la máa ń dá sí ṣùgbọ́n èmi lérò wípé àwọn nàìjíríà náà fẹ́ràn arákùnrin yìí ni nítorí pé gbogbo ọ̀nà náà ń wá láti fi gbẹ̀san ẹni tó pa ẹni tó ṣekú pa nítorí ẹ̀ làwọn náà ṣe ya túlétúlé tọ́ bòkú lójú tí wọ́n ń tú gbogbo ibi tí àṣírí lè wà àbí gbogbo ohun tó lè fà á tí ẹ̀yìn Mohbad ó fi dáa nítorí pé kò ní dáa kí iná rò pé òun kú tí òun wá fi eru bojú kán wá yẹ eru wò rí pé iná kọ́ pé wọ́n wá yẹ eru wọ́n wá rí pé kì í ṣọmọ ná ìyẹn ò ní dáa tó nítorí ẹ̀ ní oníkálukú ṣe ń sọ ohun tó rí ṣùgbọ́n ẹ̀yìn <laughs> tèmi náà gbọ́ ni mo ní kí wọ́n á gbé báyìí yìí o ẹ gbọ́ torí Yorùbá bọ̀ wọ́n ní ẹni bí ni làájọ lóòótọ́ èèyàn lè mọ́ jọra lójú ó lè mọ́ fàwọ̀ jọra èèyàn lè mọ́ fi dúdú jọra èèyàn lè mọ́ fi mú jọra ó lè mọ́ fi nǹkan kan jọra kó sì jẹ ọmọ rẹ̀ DNA ni ó ròyìn ṣùgbọ́n nígbà tí Mohbad wá ti kú báyìí tán ti bò ó mọ́lẹ̀ níjọ́ tí ẹ̀ lè ṣe DNA ẹ̀ ìjọ́ tán bá náà wọ́n fẹ́ ṣe autopsy fún ṣán lè tún mú ẹ̀jẹ̀ kan ṣe DNA ẹ̀ ṣó ti ẹ̀ necessary ṣó ṣe pàtàkì Eh, eléyìí ni mo kó mo rò nítorí wípé ó fẹ́ jọ bí ẹni wípé kí ló dé táwọn èèyàn tó ń tọwọ́ bọ tí ó kàn wọ́n ṣùgbọ́n ó ṣe kókó o nítorí wípé eh, bíyà ńlá bá gbé ní kékeré á gorí ẹni nígbà tán ti fún arákùnrin yìí lọ́rùn pa kó tún wáá di wípé ẹni tí yìí sọmọ ẹ̀ ni ó jèrè ẹ̀ ẹ̀ eh, mo lérò pé ìdí tí àwọn èèyàn ṣe ń pariwo káàkiri rèé nítorí wípé ikú Mohbad ń tú àṣírí lọ́wọ́lọ́wọ́ gbogbo ohun tó bò ni ó ń tú síta báyìí gbogbo òkúta sin ẹsẹ̀ ẹ wà ń ta ẹ jẹ́ àmọ́ ibi tí ó bá dé o ṣùgbọ́n DNA ló lè sọ bóyá Mohbad ló lọ́mọ àbí kì í ṣòun ló lọ́mọ ṣùgbọ́n kí láti wá ṣe báyìí ṣé wọ́n fẹ́ lọ́mọ wá DNA òkú ni tó ti bàjẹ́ ti bàjẹ́ fọmọ lọ́mọ lẹ̀ ẹ jẹ́ kọ́ ọmọ ọmọ jorúkọ bàbẹ̀ ó jòun ló lọ́mọ bóyá kì í ṣòun ló lọ́mọ ìpàdé gbogbo ẹ̀ ní ó fojú wọn bó bá yá ìwẹ̀ ní ó fojú wọn mo mọ̀ pé nífẹ̀ẹ́ Mohbad ní